àrà kégékégé yorùbá swaga lódù channel three one zero lórí Concert tv. swaga ni mo fẹ́ bá wọlé o swaga gidi ah, swaga máa kó swaga sẹ́gbẹ́ kan báyìí ginger sẹ́gbẹ́ kan ń kó pọ̀. kò mọ défìlà bí. kí n lo edwom. sọ́dà sọ́dà ọmọ rẹ̀ ò sì lọ dáadáa ní sọ́dà. sọ́dà tv ni ẹ máa wò sọ́dà tv ni ẹ máa wò. ẹ má kì í dìbàdàn ògo ẹ̀sùn mẹ́yìn orí mi máa jẹ ń kó sí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ <laughs> kẹ̀kẹ́. sọ́dà sọ́dà. headphone headphone mi nìyẹn o tó bá wí tán kò jẹ́ kí n gbọ́. òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì ẹ sì gbádùn wọn. ìrántí àwọn akọni òṣèré olókìkí. ọmọ ládìgbòlú ní mí àyíndé olówókun ọ̀la nídìílé ìmọ̀ọ́dà mi ládìgbòlú kan náà ni ládìgbòlú ń jẹ lọ́jọ́kọ́jọ́ bó bá tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó ládìgbòlú lọ́yà láàfin. Mr. Fuji nkọrin àyíndé olókun ọ̀la barusa àti yòó lọ́lọ́lẹ́sẹ̀ kírun wọ́n ń bínú wọ̀nyí ni àmọ́ bàbá ló ń kọrin bàbá bàbá ló ń kọrin wọ́n ń bínú wọ́n rí ni ẹ̀gbọ́n pé kó ní máa dùn fújì kiri ìwé tọ́ ọlọ́run ló fi fún wa tí máa ń ṣọ́wọ́ èèyàn àrùsá àti ìyó mo dúpẹ́ fọlọ́run ọba aláwùsá ti ẹ jẹ́ ká máa kọrin orin tó fọgbọ́ yọ orin tó ń kọ́ni lọ́gbọ́n torí ọlọ́run ọba ká máa kọrin èrò fún wọn torí ọlọ́run ọba iṣẹ́ ẹ ìṣe pélépélé orin fújì ìṣe pélépélé Mr Fuji ń kọrin àwọn gbàgbé fújì tá àpáta tààtà àpáta o gbogbo ìgbà ń ọmọ bàbá ló ń bàbá bàbá ló ń kọrin adé olórí jáfa tamọ̀lá àyẹ̀dẹ́ adé Mr Fuji. swaga níjọ́ concert níjàre. swaga tv ni ẹ máa wò Sọ́jà TV ni ẹ máa wò. dáadáa à tèmi bá mi kí ni tó ti sámọ lọ lónìí bíi tíjọ́ ní tèmi bá mi o ẹ ó dáa kò burú tẹ́ ìparí ilé to tó ní yẹ́nì kankan lákàbà inú ilé ìwọ̀n. Brother, tanu. èèyàn bí aláwo. a. ẹgbẹ́ mọ́ yín ni sà. tó. èwo ló bá dé bí. torí ọlọ́run jọ ẹ bá mi na àkàbà yẹn sókè kí sáré bọ́lẹ̀ ó lò sí làwọn ọmọ yẹn. kí mọ̀ nà àkàbà òkè. Ah, bẹ́ẹ̀ ni ṣé dùn náà òkè ọ̀rọ̀ sí èmi ọ̀kọlà lẹ́mọ̀ bá sọ̀rọ̀. kò sẹ́ni tó kọlà tí ó mẹ́kì ẹ̀. ọbaṣọjọ kọlà taniwo kọlà. ó ń gbé mi mọ́ra o. ó ń gbé mi mọ́ra o. ọ̀rẹ́ ọlá pé yorùbá lajọ sọ wọ́n sànú rẹ̀. èèyàn ni yóò ẹ̀dẹ̀ ẹ̀fọ́ tó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ bá gbádùn mi o. wọ́n gbádùn rẹ̀. tí máa lè bọ̀ lẹ́tẹ̀ ẹ̀ gbádùn mi gan-an. gbádùn èmi náà mọ̀ pé wọ́n gbádùn rẹ̀. oyin ti ń kọ́ mi lójú. ọjà ń bẹ̀ wọ́n wà gbóúnjẹ fún ọ. kì í ṣe bí ìsàlẹ̀ yẹn ni ẹ jọ. fara wọ́n jẹ mí ní two hundred naira tí wọ́n san. olóòtú lọ́pọ̀lọpọ̀ kọ́sọ́mà wọn máa ń jẹ gbèsè. ẹ olùsí ni wọn mo ti rẹ ti ọsàn ìwọ ni. èmi irú èmi kọ́ mo rẹ̀ kaba. kọ́kọ́ jù sílẹ̀ náà kí wọ́n á tó ń dàkàbà sókè fún ọ. ẹ ṣàánú mi. ee ṣe tán tó bọ̀ ilẹ̀. ẹ ẹ ẹ dadi sani sani adé. ee ṣé ìwé jọ mú bọ̀. mo ṣe ń wo yìí ìṣẹ̀lẹ̀ hansom bíi barista ọ̀rọ̀ èèyàn dáadáa ní yíyan lọ́hùn. owó náà ní irun yìí inú àpò ló ti yọ. Oh, ṣe bẹ́ẹ̀ sọ àpò nísà. ọba sọ́ńtọ́ fẹ́ sọ ẹ̀yìn owó ṣe tòní. èwo. tòní tí sàfù àti gbàdá wá gbé two hundred naira. èmi kọ́ ọmọ abáyé gbà tí n bá délé. tí n bá délé ẹ tí n bá délé èmi náà sọ fún ọ̀kan wọn àjọ bọ́ọ̀lù. ẹ mo lọ́wọ́. dá lọ́wọ́ ọkùnrin jáde. mo ní tí wọ́n dẹ̀ mí. ẹ máa mú ọ. láyé náà kò sí mi mọ́ ah, èmi nìyá jẹ èmi nìyá jẹ kò wa náà wà. kẹsà mọ̀ sí mú inú ni àti pẹ́ ní pẹ́ dájọ́. ẹ ṣe sábà ná ẹ bá ná o ti ṣẹ̀sìn lọ́lọ́ nínú. bẹ́ẹ̀ sà. èmi náà lè ṣẹ̀sìn ọlọ́lọ́la ní àdúgbò yín. èmi ò kọ́ wálẹ̀ bí irú eléyìí. bọ́dà yorùbá lájọ́ ń sọ lẹ́nu síra wa yìí ṣé bó òdua ni òdua ni mí. èmi náà rí egun lájọ́ ń sọ síra wa. ẹ jọ ẹ má ṣe ẹ jọ. ẹ yorùbá lájọ́ ń sọ. mọ́nísà mọ́nísà. eré ló kún òṣè ìyún mọ́ àsọlẹ̀ mọ́sọlẹ̀. lẹ́yìn ilé okú thirty five naira o. mọ́sọlẹ̀ yí mọ́nú fìlà rẹ. ẹ sà. ọ̀tẹ̀ lọ́rùn. ah èmi ẹ sà àpárí tiẹ̀ ní ọ́ ọ̀kárẹ̀ o. I'm happy to see you sir God bless you. èèyàn gidi ni mí èèyàn tó dáa sí mi mo ń bọ̀ jẹ́ wẹ́ni tí. ẹ má lọ ẹ má lọ. ní sùúrù àìwọ́ládìwò fọ àìmí nìkan wọ́n gbé ni sẹ́mi nìkan wọ́n gbé ni fẹ́ẹ́. ọjọ́ fara balẹ̀ síbi ọwọ́ ah múdà ah èwo ló wá sí ráyìn. mo àwọn ọ̀rẹ́ mi bí mi. wo jọ̀dá kun ó rí àsìkò wọ́n á ràn lọ́wọ́ mo fẹ́ já kàkàbà kan bọ́lẹ̀ ráyìn. èwo fẹ́ ṣe. ẹ eh, eh, mo fẹ́ já kàkàbà bọ́lẹ̀. ok ẹ̀yìn àkàbà ibi a ti ń gbé òkè ló ti ré ìkejì mi sì ń bẹ ní òkè ọ wà báwọn ọ wà ń gbé sókè ọyá eh, tẹ dáadáa ọ tẹ tẹ kí ló ti tẹ. ẹ lẹ́sà mo ń kí wọn ni. èwo láriwo o mọ̀ wọ́n rí ni. mo kàn kí wọn ni. ah èwo ládàradà. ẹ ṣe o ẹ kún ọ̀rọ̀ mi o orí yín ò ní burú o. ń sọ kú sọ n ó di ọtí má délé ọjà yìí ọyá ti kú tì í ti dáadáa yíyí ó ti fi kí ni mu. ẹ ti mọ ọ ti débi ẹ ṣe o ó ti débi ó ti débi sà. okun èwo ló kù mo ló fi kí ni mu lọ́ọ́ ló ọyá máa bọ̀ o. mo ti bọ̀ sàn dáàdi iṣẹ́. kò sẹ́mi ṣe ń gbọ̀n ó tún so ó tún so wèrè ó ti so sẹ́ ẹsẹ̀ mi ni. sáwọn ọ̀rọ̀ ọ̀jẹ̀ kò sẹ́mi ṣe ń gbọ̀n ṣe kíá ọkùnrin yìí nítorí ah. wèrè ní rùn yìí. bẹ́ẹ̀ sà ẹ kẹlẹ sà. ilé jáde ọmọ oh. o gbóòórùn má kọlù mi o má kọlù mi o má kọlù mi o o gbé mọ́tò. ẹ ẹ lọ sà ẹ lọ. wàá bí wọ́n ti yẹ lẹ́yìn ọwọ́ mi dà ọwọ́ mi dà ẹ má jà ẹ má jà ẹ má jà ẹ má jà múdà sànú fún mi múdà múdà múdà múdà múdà màá bẹ́ sọ̀tọ̀ ní ẹ o ọwọ́ mi dà màá bẹ́ sọ̀tọ̀ ní ẹ o bàbá wo báwo ìlọrin àlọ́wọ́ mi àlọ́wọ́ ẹ̀ sísọ ní ẹ̀dùnmọ́ àlọ́wọ́ ẹ̀ kọ́ máa mú. mo ti dákú mo ti dákú mi ṣe lóto kan mo ti kú dé mi ṣe lóto kan. ẹ kọ yé o ti kú o ti kọ́wọ́ o ko wo àbúrò dùkú lẹ́lẹ́ kó bẹ́ẹ̀ yẹ kí fọ́kọ́. àní ẹ má jà. àfọkọ́ ò ní lọ. àní má jà. yẹ ẹ fọkàn ọ ní lọ. orí mi. ẹ má jà. ẹ má jà. mo yẹ ja. ẹ má jà. mi ìjà mo fẹ́ fọkàn lọ lórí. ẹ má jà. mi ìjà filẹ̀. ẹ má jà. ìmí lànà. ọlọ́run mi. olè o ò ní bọ́ mi lọ àyíwá o ò ní lọ sẹ́ẹ̀ o ò ní bọ́ mi lọ. tílẹ̀ bá ti ṣú bọ́n òun rìn máa lọ situation wọ́n máa gbà fún lọ́wọ́ òun. ẹ ẹ máa ṣáájú wọn ẹ máa ṣáájú gbogbo fẹsẹ gbogbo mọ pa ẹ. no àlàyé kí ló bá yẹn wa ṣé n fẹ́ ṣiṣẹ́ ọ̀kì máa kí ó yẹ pé mi jẹ́ kó mọ ni. ẹ farabalẹ̀ mi ń tẹnu mọ́. àlàyé báyìí kan sọ wálé ládùúgbò. ṣé oníjà àwọn ọmọ ọmọ tí yẹn ló máa jẹ́. ẹ tó jẹ báwo bẹ̀. lọ́lá àgbọ̀lá fẹ́ ní bọ́ọ̀dì ṣé bó ṣe wù àdúgbò ẹ̀ lọ́wọ́ àtúwálé. ojú kanu musayi lọ ṣe nǹkan kan mi kan mẹ́rin. ẹ wá àwọn ẹ má gbẹ́sẹ̀ kejì o ìwọ ni túmọ̀ yẹn. ẹ súnmọ́ wa súnmọ́ làmọ́ ṣe ẹ fọgọ́tà jọ. ẹ o tẹ da ibi tá a fẹ́ gbin obì ibi tá a fẹ́ gbin obì sí obì ti wù mẹ́ ìyá kan jẹ mí. Ah! kí ló dé. friday olóyin kọ́lé friday onígbàjú friday wèrè gidi friday òní. ẹ wá ta ló kó bàbá. Ah, ìyá jẹ mí o. ta ló ba ìjà. àwọn ọmọ kan ni wọ́n pọ́nìṣì mi lébi wípé jẹ́ kí n lose seventy five thousand. àwọn ni mò ń wá lọ́ba ibi tí bá ti ní wọn báyìí. ẹ gbúdọ̀ mi. ẹ máa gbọ́ ẹyin lẹ́fà jọ wọ́n fi ń tiri dàrẹ̀ tẹ́ náà lọ ta túṣu ọ bàbá jẹ̀bù kọ́ lẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. bàbá jẹ̀bù kọ́ ara tèmi gángan wọ́n dẹ̀ dìlé mẹ́lòdìlé thirties wọ́n dẹ̀ lọ jẹ́ ìwúlù sẹ̀ ẹ̀ gbúrò bọ́ ẹ̀ eh, wá ẹ̀ eh, eh, wá o tún kàn mí náà. ẹ farabalẹ̀ ìyá kò lè jẹ́ nígbà tá a wà ń bì. ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń sáré lọ yìí ẹ lè lọ kó sẹ́nu ọkọ̀ ṣẹ̀dá àwa tẹ̀ ń wò yìí ẹ̀yin ti ṣàwa láàánú àwa la máa kọyà fẹ́yìn ẹ bẹ̀ wá ṣẹ́ sí wọn ẹ lọ́ọ́ kọyà kí ló dé. ìṣẹ́jú kan pẹ́ jù ẹ gan ẹ máa gbọ́ sẹ́ pé ah. ó wà bẹ̀. ṣẹ̀fẹ̀ gbọ́ ó dàbà bá a ṣe wá sínsìn àti ìbẹ̀rẹ̀ ṣẹ́ lórí wọn ṣẹ̀rí ilé tó bá gbé pé ilé báyìí náà ń gbé ilé ìrasán àmàṣánọ́ọ̀sì ilé tí wọ́n máa ń gbé. àní lè yàgà òru. àní sẹ́yìn láńlọ́ọ̀dún ọgọ́ tó bá yọjú síta lásán àwọn jọ máa jóná pọ̀ ni. àwọn tó ṣẹ̀mí yẹn ilé tí a bá ń gbé máa dáná ah, sun. Oh. láńlọ́ọ̀dù wa ẹ tí ẹ bẹ̀rẹ̀ kúta láńlọ́ọ̀dù ẹ bẹ̀rẹ̀ kúta. ẹ fi yẹn lè gbójú bẹ̀ kí ló kọ́ àpẹẹrẹ láńlọ́ọ̀dù lé. ẹ má ṣiṣẹ́ yẹn mọ́. Ah, kí ló dé ẹ̀yẹ gbójú bẹ̀ ọ̀sẹ̀ ẹ̀ ẹ ti gbéṣẹ́ fún wa ẹ jẹ́ ká lọ sí sẹ́fù. ẹ má rí mama rí a lè ṣe mọ́ ẹ wá lè ṣe mọ́ sẹ́ ẹ wá sọ alẹ́ yẹ gbẹ́lẹ́ mi ẹ bá bẹ́ẹ̀ lọ tẹ bá fọ́tà tí bá sọ yín gbalẹ̀ ẹ má rí àmàlí ló jábọ̀. ẹ̀yin ògbóni atóríṣe ni tó fẹ́ gbéyàn mọ́ra ní patí á ní mo wá kí ẹ lò òun fẹ́ wò tó fẹ́ fún mi tí máa lọ kí gbẹ̀ngà adéhùsì oníhun tó máa fún mi tí máa lọ káfọ́ oníhun tó máa fún mi bàbá gòmẹyọ mo wá kí ẹ lóní òun fẹ́ wò tó fẹ́ fún mi. alágbènìyàn bí iná ń tó mi iná ń tó mi lábẹ́ aṣọ ẹ kò ní yẹn ti bọ́ shortage pàtàkì yẹn náà wò shortage from seventy five thousand láti máa wá ní level tàjọ wà sí. ẹ ok bílẹ̀ tẹ́ máa lọ sìn. mo lọ sọ́dọ̀ àbọ̀yìí sẹ́ni. àyè lè má dé o kẹ́ ṣubú ọlọ́run kẹ́ bá sọ dáadáa sọ ti má sọ yín gbalẹ̀ ẹ̀rọ bí a máa lù lọ. eléré ni ọmọ àti o fẹ́ràn owó. àwọn tí wàá gbèrò gan-an tọ́wọ́ ti rí wa lásán máa yẹran fún wọn. àbájọ bẹ yọ máa sì bàbá máa bò. èyí lè dẹ́ jí èmi ò kó jẹ́ o ẹ má lọ fi èkánná mọ́wọ́ o ẹ tó bí tó wó wà ní o tilẹ̀ ọ̀pá àgbàlagbà orí fúnkẹ́ ẹ̀rí mú. àbágọ́mọ ẹ̀yọ́ orí ẹ̀ wà gan last week tó fún wa lówó two belo ya. yá bó gbà yìí three belo ló máa yá fún wa ó máa ń yà oògùn bá fẹ́ fún yàn lóògùn kó ń kaba ẹ̀ ó máa ń mọ́yàn lọ́wọ́ yìí ó tó àmọ́ tó fọ́ bó ṣe wà ẹ́ ó yà ó jọra bá bí kejì lọ ah, ẹyin lẹ dà mí yọ ọmọ ayé ọmọ ayé ọmọ ayé olùjẹ mọwọ olùjẹ mọwọ. ṣe bẹ gbọ́ tuntun ah, lọ́wọ́ yìí sìn tọ́wọ́ bá yín dàṣà pé orí fún ká síbẹ̀ orí wà bẹ́ẹ̀ náà sọ yẹn ọlọ́mọ àgbò orí yín kúrò. ami ah. ẹyẹ mi ẹ má bínú o gómẹ yọ àbádá kò sí bá ṣe wà láyé tàbí máa ṣẹra wa àmọ́ àmọ́kànkó ń bẹ ni báwo ni bẹ́ẹ̀ gómẹ yọ ẹyẹ mi filẹ̀. ẹ̀yà mi. afúnilóúnjẹ máa wo bẹ̀. bẹ́ẹ̀ni mi rè é. àbúrò láfẹ́ ní ìbọn mi rè é. ṣe bó ṣe wù ẹ́. nígbà máa mú gan mi ò wo bẹ̀. ojú mi ò sí kí ọ̀dọ̀ mi ò fi é. owó bẹ tì. ọ̀ṣọ́ o ọ̀ṣọ́. ó sì yàn gan. gòmẹ́yọ̀ ó dá mi ní jèrè yìí kí ló ṣe tó lálẹ́ bíi flashback orí kan tó ń múlẹ̀ mi lọ́wọ́ ni ṣé orí kan tó ń múlẹ̀ mi lọ́wọ́ ni ẹ wà tó bá yọ. ẹ ní soríire. tó bá yọ. kà ń tó fẹ́ kà. ẹnu òun rọ ẹ ẹnu òkè ń rọ ẹ. nígbà tó ti mọ̀ pé máa lu ẹ nílùkulù. lọ bèrè lọ́wọ́ àwọn tó ju ẹ lọ. kà ń tó fẹ́ kà. kí ni. kí n la. ah two six. o kún ká gbogbo ẹ náà ni ayọ̀ mi ti fẹ́ bẹ́ẹ̀ tàn yẹn mo ti bẹ́ẹ̀ yẹn. o tún fẹ́ dá kínní lu ni. olórí ibú ibi ló máa fi sí ibẹ̀ náà ló wà. play. Ah, èwo ni play tanto bẹ́ẹ̀ kà. èwo ni play. oníjẹ́ ah. ah, farabalẹ̀ wèrè ní ọ́ ni. ilé wa kọ́ra ilé o. ilé. láìláì mi ò gbà ó pẹ́ o. sọ ara sọ ara o. tún sì sì kọ́. tún sì dáa kíni jọ. play lè wọ́n nìjẹ́. o lè ṣòjóró fún mi náà. o lè olùdó olùdó. sọ́dọ̀ kó lè ṣòjóró fún mi ni. ah mo pẹ́. kí ló pẹ́. èmi ni tani eégún wèrè wo ló jáde ta ló léégún wèrè èmi ni tani ah, láìsí ń gba ọdún eégún. Ah, kí ló ṣe. ẹ yẹlé àdá ló kàn sọ ìbílẹ̀ wa. kí ló dé kí la ṣe. ìbílẹ̀ wa. kí la ṣe. pẹ̀lú. ká baba gomẹyọ kí ló dé ó tẹ̀ ti ṣe baba gomẹyọ kí ló ṣe fún wọn. tẹ́ ẹ bá rí irú yín tó bá rí ejò wàhálà ìkẹyọ pa ẹ méjèèjì kó jẹ́ kéjò máa lọ ah. ọ̀rọ̀ tó wà nù yín ó burú jòjò lọ. kí la ṣe. kí la ṣe ǹjẹ́ yìí mọ iye tẹ́ ẹ jẹ́ kẹ́bi olùs ẹ wá yọ mi sílẹ̀ kí la ṣe. ẹ pretend ẹ lọ abandon èmi sí ọ computer building. Ah, àbí ṣáwa. mi ẹ ní sóríire o. Ah, ẹ ṣe bẹ́ẹ̀ ti bọ́ọ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí rè. irú tí barista lò nígbà tí iná ń jó tó nílà láwá kwata ló yọ mi olóògbé mi délé. ẹgbẹ́ ọlọ́run tí ó bàjẹ́ pé ọlọ́run jẹ́ kémi jẹ́ OPC original. Hmm odò àtọkàntọkàn. ẹ fẹsẹ̀ rìn dé kútọ́nu. irọ́ ni sẹ́bẹ̀ ti dé sẹ́bẹ̀ ti dé sẹ́bẹ̀ yìí rè. ọgbà wèrè kọ́nìtì back to sender ni wọ́n. back to sender. ọgbà back to sender ni wọ́n. ṣé ṣé ẹ̀yin ti gbàgbé ni. pé kí ni. pé ọmọdé òjò bì ńlágbà òjò yè. nígbà tẹ́yin bá ń hùwà tí ò da ẹ mọ̀ páwọn kan náà wà tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ tí wọ́n lè máa lò fáwọn tí wọ́n rò fáwọn lọ́pọlọ tí wọ́n lọ́pọlọ tó jẹ́ pé ọpọlọ lọ́pọlọ ni. orí ẹgbẹ́ ṣọlẹ̀. máa jọ yín lójú. àwọn àgbà jọ yín lọ́rùn. ó ti tán sábà wípé ìjọba ò tí ì ṣòfin pé kéèyàn kú sídìí nǹkan ní nǹkan àbí ẹ dẹ̀ mọ̀ pé mi mo sì ní ilé tẹ́wà náà yìí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́ngbọ̀ ẹ̀ wọlé mọ́ gbogbo ẹrù tí wọ́n ti ń gbọ́ gbìí níta eh. gbìí ẹrù yìí ló ń jábọ́ bẹ́ẹ̀. Eh. èyí wá ti bi ìṣòro tiwa ẹ ti bẹ̀ là ṣé ẹ mọ̀ pé ẹ̀ nírú fìlà yìí tẹ́lẹ̀ so owó yín mo fira fila yìí. ṣé ẹ mọ̀ pé irun bí tẹ́lẹ̀ ẹ eh, safe ẹ ti lọ gẹrun ẹ ti wá fine. mo mí nǹkan tí mo ibi ìṣáná láti máa a ṣẹ̀ṣẹ̀ ra lúdò a ṣẹ̀ṣẹ̀ ra lúdò yẹn ni o. ẹ kí lè rẹ gbèsè tó ń kó. Ah! ajé o àwọn lọ àwọn máa ráwọ mọ àti bẹ̀rẹ̀ báyìí káka lè mọ̀ òfọlúdò káka lè mọ̀ wípé ah. ibi ìsàlọ ni ká ti kí ẹsọ bò ní. jẹ́ kó yẹ pé owó màlá fi rà lúdò tẹ fọ́ eh. oyè tá a ra lúdò yẹn eh. oyè la máa tún fi lo ilé. very good màá jọ yín lójú. àwa gá gbẹjọ lẹsẹ ẹ ti kóònù lè yòó. àjọ yín lọ́rùn. tàbágbá yóò lọ ọmọdé yìí kò ní í ṣàì lọ o ṣẹ́rí gúgúrú pẹ̀lú ẹnu kò sẹ́ni lọ. irọ́ ni irọ́ ni kò sí kankan kò sí tẹ́lẹ̀ ṣe ẹ má fojú ọmọdé wo àwa náà o one one láyé o kí ni mo ṣe ẹ bèrè lọ́wọ́ orí yín. kí ni bèrè lọ́wọ́ orí yín one one n bẹ orí yín burú ẹ tó fi ẹ tó fi ẹ tó fi bẹ́ẹ̀ sì ẹ tó fi jókòó ẹ tó fi ń tayò. ẹ eh, kí ló dé sáwọ àárẹ̀ ìdílé lọ́wọ́ yín. tẹ bá ń gbọ́ gbù àwọn báàgì yẹn ló ń jáde àti tẹlifíṣàn yẹn. ẹ jẹ́ ìyá kò sí tá a lè ṣe yóò kánà kò sí tó lè. sórí wọ̀nyí o máa ń fọ. ṣé o wọ́n náà lọ sọ. sẹ́fẹ̀ pàdé sẹ́fẹ̀ pàdé sẹ́fẹ̀ pàdé. ajé ọ̀rọ̀ tábìyàmọ́ ọ̀rọ̀ tábìyàmọ́ tó. nígbà ọ̀gẹ̀dẹ̀ táwọn àjẹ́ ti ń ṣe ìpàdé o fẹ́ pa ni. o dájẹ mọ o dájẹ mọ o dájẹ mọ. olè olè olè lọ́dọ̀ọ́lẹ̀ nígbà tí wọ́n kó twenty five thousand wa dada ó fún ẹ lọ́rùn lórí burúkú ni bàbá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má wọrí. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ má wọrí. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣèbó ti fọ́ kiri wa. wọ́n máa tó jìyà lúdò yìí oṣù mẹ́ta ńlá máa ṣe. máa make sure pé àwọn kanṣu wọ́n bọ̀ akọ inú ilé òkú nílé ìgbésẹ̀. gbogbo tá ni mò ń o. òdò ni a pe ọmọ gbọ́. gbogbo ẹ̀kọ́ akọ́ta ni mò ń gbọ́. Ah, bó ti fẹ́ wọlé lé yẹ lórí gbogbo ẹ̀ mò ń gbọ́. bẹ́ẹ̀ ṣe kanṣu àwọn ìfọ̀ máa wá bí bífọ̀ bá mú ẹ Lagos state máa tó wá bí. àwọn kọ̀ṣọ̀fẹ́ gan máa wá síbí báyìí. kò sí nítorí àwọn káṣù bọ́ àwo. àga àdàbà yín pègèdè wàhálà tiri ni o. ẹ jẹ́ yẹn bàbá ẹ dúró náà bàbá di ti yín jẹun èpè ń sara abẹ́jọ́ tẹ̀ kẹ́ yín tóbi ẹ tó báyìí tẹ́lẹ̀ nígbà tá a rán yín pé kẹ́ ẹ jọ torí ọlọ ẹ mọ̀ pé inú àhámọ́ la wà tó yẹ kẹ́ ẹ tán wá dákún wa. lójú ni pé ibi máa tì sí jáde ẹ wọ bí ìmọ̀. Ah, ah, àwọ̀ bo àǹkárá ẹ̀ ò ti fẹ́ yín kẹ́kẹ́kẹ́ àwọ̀ bo kò sí tó fẹ́ ṣe kò lè kẹ́rù wa jáde ó mọ̀ kó jẹ wá ń gbèsè ṣé mọ̀ kó jẹ wá. ó jẹ wá lówó kò ní kí ló fẹ́ gbé. ó jẹ wá twenty five thousand naira nígbà tá a ní ẹ kó five thousand naira tẹ́lẹ̀ kó twenty five thousand naira. ó dẹ̀ ná gbogbo ẹ̀ tán. ẹ wá ná gbogbo ẹ̀ tán. kò lè rí tẹlifíṣàn owó lé la máa fi di ó mọ̀ pa ṣé mọ̀ pa ajẹ́ ló wọlé owó lé la máa fi di. Ah, ah. ẹ ti ẹ̀ ní mọ̀ bọ́sọ̀ tọ́mọ̀ sí bí alágàn lẹ́hùn adékòdé rẹ̀ wọn ní ìsìn ọjà ń wà bí obìnrin dáadáa orí ẹran dọ́là fún mi ní ìsìn ẹran yìí mo rò pé bóyá ọkọ̀ tó kó ṣúgà lọ ilẹ̀ haúsá ó dànù màálù ń sẹ̀ jẹ́ ṣúgà tán ní olówó rẹ̀ pa ẹ̀. àmọ́ sí ọdún ní. àyè pé orú ẹja ní ìsìn tó rẹjà tí a máa fi wọ̀ gbé kì í ṣẹja ẹni mm. á bá wọn gbé ni wọ náà wọlé ní ìsìn wọ́n rí i pé bàbá kan dé mẹ́lá gbolé yín ó lè kó di wọ́n jọra ó lè báyìí. ẹ dénú o ẹ má ẹ má kàn bú mi lálẹ́ yìí o ẹ dénú o ẹ fẹ́ mi bá gbà wá. èébú làpẹjù ọmọ àti káàsán náà wẹ̀yìn ọ̀daràn bọ̀ ká ìgbìnní ọ̀bà lágbèdo tì í. ọ̀run ìdòkú ṣe ni ọ́. ẹ̀yin owó tí mo béèrè lọ́wọ́ yín owó tí mo ní ẹ fún mi obìnrin dé wọn ò gbọ́dọ̀ yèyé ọwọ́ pé mo jẹ́ mo rà jayé ìsẹ̀pẹ́ lójú rẹ báyìí ọdún náà bíìlì ní lọ́jọ́ ọwọ́ gbogbo ní fún ọlá báyìí kí ló ń gbọ̀n ẹ lóko tó ti lórí kodò. ẹ̀yin náà lẹ́sẹ̀ àlẹ́ ẹ̀fọn mi léènì. à dákun o dákun o ayé tèmi mò ń jẹ ǹjẹ́ ayé aláyé o à ẹ̀rìn bá kọ náà tẹ̀ wá lọ́bọ̀ tẹ̀ lọ ni o gbogbo àá máa sinra ẹni lówó kò yé mi o. ẹ̀yin náà lẹ́sẹ̀ àti sọ pé mi kì í ṣe òróró imported ló lò ní. Ah, imported náà mo lò. ó yín mi lọ. ó yín in lọ. Hmm. ẹ pẹ̀lẹ́ ẹ má wojú mi o. owó kí ni gan. mo sọ fún yín pé n ó lò ní ẹ sì lẹ́ẹ̀ fún mi. ó lò kí lè ṣe. mo fẹ́ fi ra nǹkan ni. Ah, lórí ìfowópamọ́. tó o bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi o lè jókòó olówó nìdúró gan kí wọ́n fà jágùn mọ́ tẹ̀. tòun ọmọ pé ẹnìkan ti bẹ̀ dà fúnra wọn ni. tòun ọmọ pé ti bá ń ní ẹ ti sọ mi ah, ẹ tí ọba sàgbà nǹkan lọ́wọ́ èèyàn yọ sá ṣe. ó ti jìnnà jù súnmọ́ bí. má rọ mi má rọ mi. kémi náà kú sanwó ń gbà náà. n fọwọ́ kọ mọ́ gbà gangan náà. Ah, irọ́ o. à ń gbé lọ. ó ròyìn. kò rómi gbé lọ ni. kí n tó gbẹ́sẹ̀ lọ. tó o lè gbé. kò bu àkàlà àwọn àpò ni la? torí pé ọwọ́ tí mo wà yìí hmm. tọ́ bá bá mi lórí ìyá rẹ̀ o gbọ́dọ̀ complain. Ah, rárá. ọ sọ fún mi pé ah, ah. àbàrà yìí ẹ fẹ́ jọ. ẹ mọ̀ kálẹ̀. ẹ kálẹ̀ o. bàbá ń jayé. ṣé mo ti gbélé ni. orúkọ ló ń ròyìn jayé ẹ ń jayé yìí. sọ de orí ẹ òkun gbogbo ẹ̀kọ́ tí mo fún ọ tẹ̀lé mo ní gbogbo ẹ̀kọ́ lẹ́yìn máa kí. sọ́ọ̀tì ẹ wá wọlé ìwà ṣe yàn ni ṣé mo sọ pé wọ́n ń wo wèrè ìràn mi ni. yíyá iná ni wọ́n ń wo wà ah, ah. báyìí. ẹ má bínú. nígbà tá a jọ wèrè. tọ́ba ní. ẹ gbé lẹ̀ báyìí ná ń bọ̀. ọ̀hún wọlé mi. ẹ ń gbádùn. kájà ló ń kálukú sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ bá jẹ ní ẹ bá ní wọn gbádùn nítorí ọdún wọn tó gbàgbọ́ bẹ́ẹ̀. adé olóbùkún ni obìnrin olóbùkún ni ẹni àdírí ni ọ. kálẹ́tẹ̀ ní àwọn ọ̀gá yẹn ní ẹ̀mọ́ má bínú jẹ ah. kí ni tí wọ́n ní mo lálejò tó lọ pa àgàrà tó tóbi jáde. Ah. àbí irú olóbùkún wọn ni ìjọba. ẹjọ́ wọn ni ìjọ èfò alága náà ni. ẹjọ́ rẹ kọ́ ẹjọ́ ẹ̀kọ́ apọ́nà ti sàánú mi ní tí mo rẹ́ǹtì tí mo ṣe fẹ́ẹ́ sì sí fún ara mi ni tí wẹ́ẹ́rẹ́ tajà tẹ̀lé òní máa wọlé tì mí òní máa sọ orí burúkú báyìí fún mi. ọdẹ ẹ má bínú. ẹyẹ pàṣọ bíi mẹ́ẹ̀ẹ́dógún bọ́ọ̀nù kò ń gbàgà fún wa sórí wèrè ràn mí rí ni tó fi lọ máa rò pa àjọ tán. ẹ má bínú ẹ̀yin náà ṣe wá múra wá àyè. ẹ má bínú ó lè fi kúnlẹ̀ sọ pé kí n má bínú. ẹ má bínú ó ti tánù mí inú mi ìpẹ́ rọ olówó ìbínú pẹ̀ àwọn olùsìn ní adọ́bàjì ìbínú ọ̀tàn náà wọn báyìí. ẹ má bínú jàre o. ọ̀gẹ̀dẹ̀ wa ti wo kòkó yín dàgbà dára yìí ó ti wá digi burúkú. orí ọ̀gẹ̀dẹ̀ ló burú jù lè wo ra rẹ̀ nínú owó kòkó káàkiri kí ni àárín tèmi àti ẹ wá bí ẹjẹ sọ kíníkan fún yín o. ṣé mo sọ pé kẹ wá rí mi nílé ni àti pé kílẹ̀ fẹ́. ṣebí balance wa la wa gbà. nígbà wo ni tá a jọ sọ̀rọ̀ tí o ti ju àárín wákàtí méjì sí mẹ́ta ah. tẹ́ ẹ níbẹ̀ bá ti gbowó o ẹ fún wa ní owó wa tó kù èló ni one thousand five tẹ fún wa nínú àdúró owó tẹ fẹ́ fún wa. mo ń bọ̀ ẹ mọ̀ pé ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ́nu tẹ́ ẹ lówó tẹ́ ẹ wò mo fún yín lọ ẹ ní sùúrù mo kò mọ́ ńlá pẹ̀rẹ̀ tí ẹ rí owó tí mo fún yín lọ́sàn-án àánú yín ló ṣe mí torí bẹ́ẹ̀ sí ń bọ̀ báyìí lè bí di transparent lójú yín. lójú àwọn ọmọ yín ebi wo àjàláwo ebi ni ẹ wo tí mo wọ òbí tó bá mọ̀ pẹ́nu mi kọ́ lówó ní sọ̀rọ̀ tó bá mọ̀ pẹ́nu mi ní kọ́kọ́ farabalẹ̀. ẹ dákun ẹja gbọ́ràn jàre tẹ̀lá sára eight hundred ten kó ṣe é sí. lórí seventy five thousand naira lẹ́tí wá dolówó ẹ wá ṣàpábí apá tọ́kì gàmdọ́ ẹ wọ amalatẹ jùbà mẹ́lẹ̀ kan mo fún yín ni o. mi ò mọ̀ mọ́ ju àmàlà mẹ́ ẹlẹ́dàá rẹ lọ rẹkọmẹ́ndì ìyà fún torí ìyàwó mi mo ló ń bí mi nínú tí mo fẹ́ ju àmàlà àmọ́ tí mo fẹ́ sọ fún yín lé. ẹ dákun alàgbà ọmọdé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi ọgbẹ̀rẹ̀ yìí ó ń kún. ó tó bẹ́ẹ̀ fún wa mẹ́tọ̀ tí wa ká máa lọ èwo owó náà jẹ́ rí èwo ń tiri ní náírà kí ni tẹ́ kó síwájú jẹ ẹran. wẹ́n yàgò fún mọ́kẹ́sí ọtọ́ bọ́ ló ń jẹ o ó lè má jẹ mọ́ mi ò bá wèrè jẹun rí láyé mi. kí lẹ fọ́ síwájú ẹni jẹ mọ́ ẹni jẹ kí ni mọ́ ẹni jẹ mọ́. torí iburu ni. ògiri ló bù. àbógùrọ̀ ẹ ẹ tọ́ bó oúnjẹ tí mò ń jẹ. ẹ fún mi ta wá wá oúnjẹ fọ́lẹ̀ mi wá wá. ọkùnrin ọ̀pẹ fẹ́ tí ló di ndí òjò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹja ni pé. fi mú àwọn eku tí ń darí láwọn ni ogun eku la fi sínú ẹ. ẹ ẹ fẹ́ fi èmi eku èmi ẹ̀mí àwa èmi wọ́n yàtọ̀ sẹ́nu eku. èwo lẹ fi sẹ́nu. Ah. bí a má jẹ lè bí a ń yan ọ́fíìsì nínú ẹran. ẹ jọ Mr. Jaye ẹ fún wa ní owó àwa ti ṣe báwo lẹ́yìn Yorùbá ò ṣe lóore báyìí gan-an nígbà tẹ́ bá fẹ́ gbà àwọn àmàlà ẹ ṣojú súnmẹsùmẹ ẹ wá yóò tán hmm. ẹ bẹ̀rẹ̀ sí ṣe kántákántá sólóúnjẹ ẹ wò ẹ jẹ́ kọ́rọ̀ yín mọ báyẹn ìbínú lówó ò dáa ìbínú lówó ò dáa. olówó dáa olówó dẹ̀ já sí mi bọ̀dá yìí. ìjà ọ̀rẹ́ lówó. olówó àná àti olówó òní olówó jọ ni wọn o ẹ lọ béèrè lọ́wọ́n bàbá yín wọ́n mú fọ́tò gbà kékeré wọn wá tó bá yẹ wọ́n tó gbà bàbá yín ò lè jẹ́ níta báyìí torí gàrí wọn ò mú. ẹ wàá lè jayé jìnnà bíi ti bàbá tiwa bó bá jẹ́ báyìí. ṣé àmàlà náà lójú wa. tó bá jẹ́ báyìí. bíríkìlà ni bàbá rẹ tẹ́lẹ̀ àwọn ọlọ́mọ ni. píríntà ni ọkọ̀ súnmọ́ra náà mm, tá à ń bẹ ní gbogbo ẹ̀rọ wọn. ẹ wo bàbá jayé jayé àbí kílẹ̀ ń jẹ ẹ fún wa ní owó tiwa ká máa lọ. olùkọ́ ló ń rò bẹ́ẹ̀ ṣe pariwo yòó ti ṣé ẹ fẹ́ fún wa lówó yà bẹ́ẹ̀ ni fún wa. mi ì jẹ aláya yín lówó. ṣé ẹ mọ̀ pé babaláwo tó ṣe àfẹ́rí fún ayán náà ló ṣàánú nàkó fàtìyẹ ee <laughs> ee o ṣàfù àti gbàdà lẹ́ ń fi ṣeré ọgbẹ́ ló gbàdà fi ṣeré jayé tí wọ́n gẹ́ sì mọ̀. máa bọ̀ lọ máa bọ̀ lọ. máa bọ̀ lọ kọ́ ọmọ jẹjà òrè mú ọ ni ṣé ti bá gbóyè mi nìkan mọ fẹ́ na ṣé wọn pé nǹkan tó ní kálukú lè wá síbi ọ̀tọ̀. ṣé ẹ gbọ́ tí mo sọ fún yín ẹ lè dàárín wa rú ẹjọ́ mọ́ ẹgbẹ́ jákèjì. oúnjẹ tí ẹ ń jẹ yìí kò ń ṣe kóúnjẹ pàṣẹ. oúnjẹ. ẹbọ ni wọn fi ṣe fún mi pé tí n bá ti gbé síwájú ta tí n bá ti ń jẹ ìra àwọn alátẹnudẹ ni wọn jẹ bẹtẹ pé wọn. àjẹpọ̀ o náà ń jẹbọ ni olówó seventy five thousand hmm. ti wò wọn dáadáa kó tó gbẹbọ fún wọn ó lórí wọn ní kí lè yàtọ̀ yìí ti gún. owó ìtẹ́ ó dàbí títì jọra. bọ̀dà kí ẹ owó yẹn gbà ẹ rí gbà. ó dà pé ẹ̀ ń sunú. sẹ́yìn jẹ́rú eléyìí lánàá. ṣé ẹ wá lébi lánàá. mo rò pa akọ akọjẹ̀dín wọ́ọ̀rì yín. ẹgbẹ́lẹ́ ẹjẹ ẹjẹ sẹ́nu. àwọn iléwé dú. tí n bá fún yín dàyà láyé yín ẹ̀rí tí gòmẹ máa ṣe fún ayé yà láyé ayé yóò dá. o gbá gòmẹ o tó wá gbàṣà fún àti gbàdà o ò lè ra wà gbá o o gbọ́ o ò lè ra wà gbá ẹ̀kẹ́ bí gògiri. very stupid man. ọtí yẹn ọtí yẹn wọ́n á ní dábàá ṣe fún ẹ kò sí nǹkan. mọ́ni gbòòrò má gba wájú tàbá kọjá. màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ìbínú olówó. ìbínú wẹ́rẹ́ wọ́n ti bínú rẹ̀. màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tólówó bá bínú ọlọ́run bínú ni. ayé olówó níjà. ó yẹ mọ̀ pé. tí aláya yé ò ní da tí aláya yé ò ní da. ewédú ẹ ti dànù ó kà so fọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe ń lọ o arọ̀wọ́ ìwé yìí o ọlọ́ọ̀bọ̀ ọmọ ìdágbére níbi lọ́ọ̀lù o àgbàrá ìsàkóbojú wẹ̀yìn àlọ́ lámilámi làárí o yóò lọ báyìí lọ́wọ́ báyìí labalábá fi járí wọgbó o ẹ máa lọ bẹ́ẹ̀ ah olùsí wo bí ṣe tuntun bọ́ àmàlà bó ṣe fi gbẹjà mi. nọ́ọ̀sì ẹ kó bọ́ ọmọ mi nọ́ọ̀sì nọ́ọ̀sì. ọ̀dáhùn. ọ̀dáhùn rè. àwọn àlejò yín ti lọ. nọ́ọ̀sì. ó. Oh. mọ́fùkù mi dáàlà níjọ́ kan lèèyàn kọ̀ ṣé ìwọ ló ń plan fúnlé ayé mi wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ìyàwó èèyàn tó bá ti ń kọjá ẹsẹ̀ rẹ̀ báyìí kẹ́hìn ti máa rí bí ayákìlà kò sí ní tó lówó sọ nílé ayé ìtẹnu rẹ̀ ọgbà torí lẹ́yìn ọlọ́run lówó lọ́kàn mo wá fẹ́ kọ́ mọ̀ pé àwa tí ọlọ́run kó lé ayé lé lọ́wọ́ àwa lélẹ̀ kábíyèsí o sọ ọmọ yìí pé ìwọ ló kó owó orí burúkú ìbá tẹ́ pé o ò ní ojú inú ò ní tìta ọ̀mẹ́ni àrí ike ọ̀mẹ́ni àrí sá àwọn kan wọ́n sọ bíi mẹ́ẹ̀ẹ́dógún papọ̀ ọbẹ̀ sí lọ́kọ́ àgámálẹ̀ òkúnlẹ̀ kí wọn ṣé ìwọ ìgbóòórùn ni ọ̀dẹ́ èèyàn gidi mọ̀ ni tó o bá ń bá lọ báyà sí dáa fún ẹ ó difficult o kò tọ́ ni mò ń sọ. sẹ́mi mo wá sẹ́ńtẹ̀ wá ń bú mi ní ìsìn. sórí ní tó kó mi sí sórí ní tó kó mi sí. ẹ̀sán ni ẹ wá palẹ̀ oúnjẹ lọ ni àbí báwo. Ah, ẹjọ́ bí ẹjọ́ plan ni anyway yóò kàn mí wọlé kó lọ bu oúnjẹ mi wá fún mi oúnjẹ ti tán oṣù oúnjẹ mọ́ ẹja méjì ẹran méjì. ẹ̀yin kò mú àmàlà wá bu ẹran àtẹja wá fún mi kí n fi. ẹ náà mò ń sọ ó ti tán. bóòlù ṣe ṣe. bí two thousand náà lẹ fún mi two ah. thousand kí n tó ṣe náà mo ti gbé kawọ́ mo ti gbé wá. ọmọ yìí wo two thousand ló pè báwọn two thousand ẹ pé ẹnìkan ẹnìkan gbé ní ojú mi ẹ̀wọ̀n ọdún méje wọ́n fún un. Ah, two thousand kí ló wá rà. mo rẹ já mo sì rẹran. ṣéjà ni lóyún mo ń pọ́n olórí ẹ̀ka ní ẹja kọ́ni léyún àwọn ẹja dára rẹ̀ ti ṣe tẹ́ pé ó ń wà ní hospital àti dókítà àwọn ẹja ló lé wọn bọ́ta náà lọ sí ti bèbè. ìsìn ẹja ló tó. ẹni ẹja tó tóbi báwọn ẹ̀ẹ́dì bí mo ṣe gé ẹran ni. ẹja tó tóbi wo ṣé òun ò tí ra pẹrẹ pẹ̀lú ẹja báwọn eh. hospital lọ́gbà wà ló fi dé tí odò ní ẹ fi mú ni. Ah, ah, ah. ṣé ẹ̀jẹ̀ yìí ló lọ́ọ́ fi two thousand tèmi rà ṣé ẹran tó rà dẹ́ pé mọ̀ ń jẹ bí ara ẹran ọ̀dà bíi isan àwọn ẹran dẹ́ pé ẹni akágun sí fúlàní ti ń da màálù wọ́n ti fẹ́ lù wọn pa àwọn odò ìpè ẹran wọ́n lẹ̀. ẹ kí lẹ wá ṣe fún ọ náà tí wọn fi wá palẹ̀ mọ́ lọ báyìí. eyín kọ́ mò ń bọ́ sọ ṣé two thousand mi ti jó dánú. ngbà mélòó two thousand èló two thousand. wo bí wo bí wo bí wo mi lórí íńtánẹ́ẹ̀tì rí orí mi mẹ́rin tó o rí mi ká pé ẹnìkan wá kálẹ̀kùn ó pé mo ṣe kinní kan pẹ̀lú àwọn rí ọlọ́run ò ní jẹ́ àríwá ṣé mo ti kọ́ màmá ẹ̀ rí ṣé mo ti kọ́ màmá rẹ̀ rí mo ṣiṣẹ́ rí owó mi ni máa fẹ́ two thousand naira tó yẹ kó o fi ṣe bẹ̀ kí n jẹ́ at least tí o bá tiẹ̀ parí ọ̀sẹ̀ kó lójọ́ mẹ́fà ẹ́ tẹ́pẹ́ mo mọ àwọn ọ̀rẹ́ mi tẹ́pẹ́ tẹ́pẹ́ fi seven hundred naira rẹ̀ fún ìyàwó wọn tó bá ṣe ẹja ẹja yóò sì tún máa rú káàkiri nù pọ́ọ̀tì ni ó ṣe ẹja tó ti kú àwọn ọmọdé à ń ṣe ẹja tó ń mí gan wọn ò ná two thousand naira tán ẹja lẹgbẹdẹ tí tí ọkọ wọn bá fẹ́ jẹ báyìí yóò máa sáré kiri inú abọ́ ni wọ́n máa lé mo rí ni mo rí ní ojú mi báyìí mo fi rí ni wọ́n á ṣe òkú ẹja ẹja tí mò ń gbóòórùn mọ́túárì lára ẹ̀ ńgbà mò ń jẹ lọ́sọ̀ mi kó o ṣe ẹja fún mi pẹ̀lú two thousand naira. ẹ̀yin ò rí bí mo ṣe gé ẹran tí mo tún gé ẹja dáadáa. bó wọn ṣe ń gé ẹran wọn lẹ̀ bó wọn ṣe ń gé ẹran wọn lẹ̀. ẹnu mi è gé ẹran bá nù lẹ̀ èmi sì gé mo gé tóbi dáadáa pé à two thousand wo kí n ra fifty wọn bá wọn ó sì tán dùn. ẹjọ́ rẹ kọ́ ó ti yé mi mo ń bi ọ̀rọ̀ mi kù sí mi ò sọ ń yàwó kan ifá ti sọ fún mi tẹ́lẹ̀ pé mi ò sọ ń yàwó kan. ṣé pátó fẹ́ lé mi bí mo ṣe wà yìí. ìwọ kọ́ ni ń fẹ́ lé ń fẹ́ láàyè ọ̀tọ̀ ni sórí ilé tẹ́láǹtì èrònú pé mo fẹ́ kọ́lé kankan bọ̀ tí màá gbalé káàkiri tí màá kó mi sí ni. kí ló dé. ntọ́kàn lọ́rọ̀ mi ni mo sọ ohun. Ah, àmọ́ ni rẹ́sù o. bẹ́ẹ̀ bá rẹ́sù ẹ̀yin lẹ́ẹ̀mà bẹ́ẹ̀ sì rẹ́sù ẹ̀yin lẹ́ẹ̀mà bọ̀ tèmi tọ́kàn mi kù ni pé lẹ́yìn pé kọ́ wà ní. ṣé bàbá lawrence bí níjẹ́ ọ̀gbọ́n mo lágbára ju lálọ́dún nílé ìlọ lónìí tí ó bá lè pẹ́ yún ọ̀kan kan sí nígbà tí mo bá sílé owó ti dé àbùkù lẹ́kàn tí n bá jó ní wọlé kékèké yorùbá swaga lódù channel three one zero lórí Consart TV. swaga ni mo fẹ́ bá wọlé o swaga gidi ah swaga máa kó swaga sẹ́gbẹ́ kan báyìí ginger sẹ́gbẹ́ kan ń kó pọ̀. kò mọ défì làbí. kí n lo edwom. swaga swaga swaga. swaga tv ni. ọjà lónìí. ọ̀gbẹ́ni ẹ ká sọ o. wúrẹ́ mi kólú ẹ̀ náà ti rà tó dùn yẹn ò dáa o. ẹ lẹ́lẹ́ o. ẹ ká sọ ẹ lẹ́ o. ẹ ẹ lẹ́ madam. ẹ wá o. ẹ jọ àwọn madam tí wọ́n ń ta nǹkan bí. èmi náà ni sà. ẹyin ẹyin abọ́mọ ọ̀dọ́ ni yín. ní èmi náà ni. ṣé ẹ nǹkan tútù. bẹ́ẹ̀ni bíi síkìlì sà. ẹ fún wa ní. juice juice sótútù sótútù torí ẹ̀ kì í níná ládùúgbò yìí o. alo òtútù. ẹ lọ mú ẹ lọ mú ẹ lọ mú wa. sáfù. n gbàdá yobi sórí òkò tí ojú lẹ́ẹ̀kan yẹn o bá mi o. ó dùn mí ká ní pé wo fara gbà eh. bó ṣe ń fara gba bọ́ọ̀lù tí òǹjẹ́ ogo ká ní pé wo fara gbà ni o eh. Ma mú aláǹgbá yẹn ó máa wọlé. kájà máa dúpẹ́. ó máa mú aláǹgbá yẹn. Ah. Eh. fún wa ní strong. ẹ fún wa bisikíìtì náà àwọn bisikíìtì. ẹ jọ ẹ ẹ fún wa ní bisikíìtì. ẹ onílànà yẹlò yẹn èló ni. tẹ́lẹ̀. èlé ló lẹ ẹpọn ilé ìbáyìí o. èlé ló ni. ọ̀ndọ̀ ọ̀nà náírà. wọ́n gé oúnjẹ. for Nigeria you keep person. ẹ̀dọ́ ṣé kò gba méjì fifty naira ẹ̀rọ má sanwó rárá. Ah, ọjà yín wọ́n wá ti. èló ni kíní méjì fifty naira. méjì kílẹ̀ ara ṣé bóun rè kílẹ̀ rọ́bẹ̀. bisikíìtì yìí náà five hundred and one ta ẹ ti gbọ́ ó ti wọ̀n láìsọmọléèwé kí ló dé. ó gbọ́dọ̀ wọ̀n téèyàn bá fẹ́ rajà ó gbọ́dọ̀ máa lo ojú kó mójú lọ́jà béèyàn bá rí èèyàn tó sanra bẹ̀m̀bẹ̀ bí irú yín báyìí kò yẹ kéèyàn ò yà wájú ẹ̀ o kódà ẹ lè tẹ ẹ̀pà ẹ̀pà tí wọ́n ta fáfáfá náírà ẹ lè ta múrí kan fún yẹn. ẹ kó ra yín lọ́jọ́. mo ní jà máa jà ara kíni jà ara búrẹ́dì àtẹ̀wà jẹ́jẹ́ bẹ́ẹ̀ tẹ ó bè wa ilé ìsokun lára ni tabara búrẹ́dì tabara wà ká tó fi gàrí lé wa ekun ọmọ ọjọ́ three days àní jẹun. ilé ìsara lóore ni àwọn olówó náà mú káwa náà ṣèṣe olówó. ẹ ò tí wàá lówó ìṣèlówó náà kó tó máa mú. Eh. ó ah, two twenty ni. two twenty. Ah! Eh, eh. ẹ gbà mí òun bó náà ti rí àwọn ilé ìkó wa báyìí. two twenty ṣé rí màdàmú tí mo kọ́ béèrè lẹ́ẹ̀kan pé màdàmú tó ń ta nǹkan bí wọ́n máa ń fún wa ní nǹkan tá a bá ń kọjá ń bí ní gbogbo ìgbà tẹ́yìn ò bá mọ̀. èmi ò ṣe fada Christmas. Ah, sàrà yọ sáwọn. sórí owó tí mo fẹ́ fún ẹ kò fi taratara wá láti inú mi o ṣùgbọ́n Ọlọ́run ọba ó wà lókè o orí mi ẹlẹ́dàá mi ọlọ́run tó dá mi. two forty ló mi. tó wo ẹsẹ̀ mi tó wo orí mi tó wo àyà mi tó wo gbogbo ẹ̀sán níbikíbi tí ó bá pọ̀ sí ọlọ́run bá mi yọ o. orí fi sórí tèmi náà. níbikíbi tó wò ìbá pọ̀ sí bá mi yọ kọ́lọ́run ṣèdájọ́ o ọlọ́run á dá mi tó bá wà kọ́lọ́run kó sáà yọ owó tèmi. ṣé kò rẹ̀ yín bí o bá rẹ̀ yín ìyá gbogbo ó rẹ̀ yín gan lọ́rẹ̀. ẹ máa gba mi aládùúgbò ń bọ́ láti rí yín kó ná ah, ẹ ṣẹ̀dí látọkọ náà àbí ṣẹ̀dí látọkọ. ṣé o wá fẹ́ bu wa tí gbogbo ẹ ṣe tìmùtìmù bí ìrọ̀rí tálíkà. dáhùn owó mi agún mi mo fi ra àìrìbù kìtìn Jesus. Ah! ẹ̀yin aládùúrà ta ló rán ṣọ́ọ̀ṣì ó tẹ̀ màdúrà gbà tó yìí. Ah! èlé ló fún mi irú àwọn èèyàn dáadáa wo lélẹ́yìn náà ẹ wá ní ìbẹ̀rẹ̀ máa ti lọ èlé lẹ kó fún mi. owó ni ìṣòwò owó la kó fún yẹn. Ah! mo sọ fún yín pé two forty. a ṣe ń rajà lónìí ni tí wọn gan ò bá ya olè léèyàn nígbà tó owó jẹ two twenty tó pè ní two forty èmi sì fọ one forty ọgbà àbí o rò pé two forty ló wà ń olè ni ọ ó lè burúkú. àwa náà mọ̀ mọ̀ àmọ̀mọ̀ ṣerú ẹ̀ fún. ẹ gbowó. ṣáṣe kókó fún kò tó fẹ́ fún kókó kó bó ṣe ń ṣe ọṣọ. èyí rádà rẹ dé yìí. stop that stop that kò sì sọ. kò sì sọ. olówó òde olélẹ̀ iná. ní wàá bí wàá rajà mọ́. orí bàbá mo dàbí pílò. olè ní wàá bí wàá ra kankan kódà síngọ́ọ̀mù lásán tẹ́ máa ń ta mbẹ wá bí wá rà. sọ pé àwa gan kọjá yìí ara wa o. èwo ni kọjá yìí mbẹ. mo sọ fún ọ ká farabalẹ̀ ra búrẹ́dì fifty naira ká lè ra ẹ̀wà forty naira ká wá lé lórí. àwa náà gbọ́dọ̀ mọ ṣèṣe olú. ee àǹfààní kí ni bẹ lára búrẹ́dì àtẹ̀wà eléyìí sara lóore. àǹfààní gidi ni. ìwọ ògbórin ni pé ọ̀dẹ̀ yẹn ló ń jẹ búrẹ́dì pẹkúnnù ló mú sẹ́pẹ̀ olówó ló mú jù sí o ọlọ́lá ló mú mi jù bó bá ṣe bí èmi lókè akígbe máa rù. ìwọ nìyẹn o. ẹnu wọ mi rù. èmi kankan rè. àyà sáré mu ju sí o tàbí kí n tó mọ wáìnì o tàbí kí n tó mọ fújì o. ọ̀daràn ló ń mọ sẹ́kẹ̀ o mẹ́kúnnù ló ń jẹ búrẹ́dì. gbàdúrà má sọ̀rọ̀ jù jálọ. sáfúsáfù. báwo lè wá ní báwo lọ jábìbà yìí. Ah ẹ mọ̀ pé bíbà yìí àwọn tó àwọn ọlọ́kadà àwọn onímọ́tò tó ń kọjá wọ́n ń yà díẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ ra káàdì sórí wọn ni àdúpẹ́ fọlọ́ ṣá ṣáǹtà àmọ́ ní. fat ó ga orí máa máa pín wọn léwu ẹ wọ ẹ fún ní káàdì two hundred. ọmọ yẹn ti lè ok jẹ́ ká kúkú lọ pàlájì ń gbà yẹn. ewo ń tàlájì yẹn kan tiẹ̀ náà tiẹ̀. jẹ́ ká lọ pé jẹ́ ká lọ pé ṣé bó ń gbé mi nínú yẹn.

ẹ̀yin ò ti expect kẹ́ tajà rárá kẹ́ máa gbọ́ ah. music ni ẹ ṣáà fáwọn fóònù la fẹ́ kọ̀. zero eight zero two two four nine five one zero four. Hmm. kò lọ ni. tó fẹ́ gbé. ẹ̀lú aláàjì ẹ káàsán péjú ló ń sọ̀rọ̀ mi ìlè fífọ́ mi pè yín náà because ìgbà tí mo fífọ́ mi pè yín ẹ̀ gbé mo tún lo tirẹ̀ mi gan mo tún fi pè yín ẹ̀ gbé ṣé kí kí máa kí mi ìbínú mi ìbínú bó lẹ́wà mo mọ̀ pé màá ti dé ṣe bẹ́ẹ̀ sọ fún mi pé màá ti ń jọ máa lọ sí Àbújá ni ẹ ẹ ti wá gbọ́mọ mi lọ ẹ mi ìbínú sẹ ẹ mi ìbínú mi ìbínú mi bínú níbo lẹ wà ṣé nílé wa ẹ má wà ẹ má wà ẹ má wà èmi fúnra mi ni màá wá bá yín ẹ jọ ń bó ní place of appointment wa ok ok ẹyẹ jẹ́ kí n bèrè kankan lọ́wọ́ ṣe máa mọ̀ rẹ̀ yín kan dání ẹ èmi àti rẹ̀ mi lájọ fẹ́ wá. aláàjì máa ti lọ ah, ó yẹ kẹ́ trust ah, ó yẹ kẹ́ trust ó yẹ kẹ́ mọ̀ mí ah, nǹkan tí mo pọ́n lọ́tẹ̀ yóò ní dára nǹkan tí mo pọ́n lọ́tẹ̀ yóò ní dára jì ọlọ́run sọ̀rọ̀ mi ó ti ń já sí ó ti ń já sí díẹ̀ díẹ̀ all right all right ẹ ṣe. ọ̀rẹ́ mi irú ọṣẹ wo la fi wẹ̀ nínú ẹ́. two minutes. ní kíni. two minutes ṣé wàá fẹ́ gbowó three seconds orí ẹ̀ ń ẹ jẹ́ kí ẹ mọ two minutes one minute three seconds ló wà. two minutes rẹ lọ ẹ lè ẹ two ah, minutes. eju fi sílẹ̀ náà ẹjú ẹ̀ kọ́ tálẹ̀ntà wa pé o máa ń pì kàn ọ́ fipá àmọ́ àwa business center wa kọ́. àbí. ẹ má bínú two minutes lẹ́lẹ́ ṣàsanwó ẹ mọ̀ pé títẹ̀ bá. twenty naira la máa fún ẹ fún twenty naira two minutes lẹ́ lo mi ẹ mọ̀ pé ẹ mọ̀ pé two minutes ẹ ṣáà rí pé second ẹ second. gba fún mi change. péjú péjú péjú kejì mọ́ lára mi ẹ̀rù ti bà á. a ti ẹ̀ lè san gbogbo gbèsè tá a jẹ. gbèsè lè lajẹ owó ilé nìkan tó wọ nípa. àbí o. sẹ́kọ̀ọ́ èrè olówó lórí mi sọ. wo ẹrẹbẹ tẹlẹ tó angeli méjì angeli méjì lórí omi wo wo gbada àìdíyà la máa lò ó pé Àbújá la fẹ́ pè o ṣé mo pa pèrè àyà Àbújá. Abuja la fẹ́ pè. nígbà tí mo sọ fún ẹ pé káwa náà ra kò lówó eh. ṣé ẹ máa gbé búrẹ́dì dání eh. alọ́ba tó ṣe ọmọ àwọn tó lẹ̀ pa ẹ̀ wọ́n nígbà wọ́n gbọ́dọ̀ gbà báyìí yasifẹ́ ọgbọ́n ló gbà. àbúrò yìí mo jẹ́ yẹ ah, ah, ah, kí n náà jára ọmọ ní kọlùkọlù. business center lọ́mọ. ṣe kọlùkọlù. business center lọ́mọ. ṣé owó sì kù lórí kíní ẹ. abẹ́ pé Abuja. Abuja abẹ abẹ aláwọn tí àwọn tí àwọn Abuja àwọn yahoo yahoo wà Abuja. ẹ pe nọ́mbà yín àbí èwo lẹ fẹ́. sáwà jẹ́ mi kúkúrú ni zero eight zero. ẹ ti lọ ṣe ti sanwó. ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà tí bẹ́ẹ̀ yẹn là ń pè é ẹyin mo ń pè látẹ̀ kan ọlọ́run ògùn rè ṣe ah, ṣe wá rí mi tẹ̀lé wá ń wòye wà láì mo jẹ́ tu gan ṣe orúkọ mi ni Sàfù èkejì mi ló jẹ́ Gbàdà kò yín ṣẹ́rí bẹ́ẹ̀ ṣẹ́rí gbà tí mò ń bọ̀ látọ̀ kan tí mo kọ́kọ́ rí ojú yín báyìí wàhálà mi ò mọ bó ṣe ṣe mọ́ kúrò wàhálà mo kọ́rọ̀ kó mọ́ṣúárì mo wà ní. nígbà tí mo wá débi bàtí mo wá rí wàhálà mo wá rí pé mo wà ń paradise jọ sórí ìrànlọ́wọ́ kọ́ mo kàn fẹ́ kó ṣe fún mi jọ tiẹ̀ tiẹ̀ ò ní bàjẹ́ dáadé dáadé ò dẹ̀ ní bàjẹ́. wo wo wo ṣé mo rí nǹkan má wàá ṣe pé kínní o ṣé mo rí o bí wọ́n ṣe pupa bí mo ṣe rí ẹ yìí àsìkò táwọn nepa ń ṣe yànmà yànmà yànmà yànmà tí a tètè rí sáná wọ́n múná tí wọ́n lọ àní ní ṣòro kò sí ta fẹ́ múnú létà ní rí múnú lé o. sori kọ fún mi lọ́sẹ̀ méjì péré kí màá tiẹ̀ máa fi náírà wa ká mọ́ sí wa mo ti pe dọ̀yìn dọ̀yìn àti dọ̀yìn dọ̀yìn. àbáyé dọ̀yìn dọ̀yìn ò fẹ́ da ni. àtẹnà àtẹnà yóò èmi ò fẹ́ràn ọmọ pupa o. wọ́n lọ ẹ kí ni nǹkan tó ń ṣe. àìkó bá lẹ ìfà ń sẹ wá wo ìtò tó ń mì tó kí ni bẹ́ẹ̀ láyà rẹ. wọ́rọ́ wọ́rọ́ jọgbẹ́ni orí burúkú ẹ sọ ọ̀hún eh? ṣé wọ́n sọ pé tí ìyá ńlá tó bá ń eh? gbé ni ṣánlẹ̀ eh? kékeré náà máa gorí ẹ o tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin rádaràdà yìí ẹ̀yin olóṣì olórí burúkú ẹ máa dẹ̀mí àtọ̀rẹ́ mi dúró ah, ẹ jẹ́ ọyìn kọ́ ṣe ti gbọ́ ẹ̀yin olóṣì olórí. gbọgbọgbọgbọ ṣé orí tó bá fẹ́mi láàyè lásán tèmi ò sọ ọlọ́sẹ̀ méjì o mo lè kú síbẹ̀ mo lè kú síbẹ̀ ọlọ́sẹ̀ méjì ọ̀tọ̀ ń tiẹ̀ èmi á kú tán yẹnyẹn kankan sí mi ah, tí n bá ráyè mú ọ̀pá ajé tèmi tó bá wọnú kòtò ọrùn ẹ̀ láì ah, kájọ máa yínú ayé àkàmọ́ra wàá mọ̀ pé <laughs> lẹ́ ọmọ tọwọ. bẹ́ẹ̀ kí ni orí burúkú wa ju mi. mo mọ gbàdánù. bẹ́ẹ̀ ju èmi ò ráyè orí burúkú wa lè ṣe o. owó ni mo wà fi ra. wọ́n jẹ́ sọ kíní kan fún ẹ eh, wọ́n àdúgbò yìí eh, dáadáa wọ́n àdúgbò yìí dáadáa tí o máa fi kú tí o máa fi kú àbí tó bá yẹ pé mọ́tò ló fẹ́ pa mi tiẹ̀ fẹ́ mọ́ olùkú tó fẹ́ pa ẹ́. báyọ̀ bá orí ẹ̀ burú pẹ̀lú ẹsẹ̀ méjì tó láyé ẹ̀ tó máa fi kú má yẹ bá má gbà bíbá níbi tó máa pè mí mọ́ àṣì. ẹgbẹ́ mẹ́ta la. lóòkàn tí mo fẹ́ kí màá tẹ máa ṣe wà wọ́n ti fẹ́ jọyìn jọyìn. wà á kọ́ ní burúkú lẹ̀ olórí fi wá lẹ̀ lórí wọn. Eh, má copyright ìdí ọ̀dà. ṣé o bó ṣe rí. sọ́sẹ̀ ẹ̀rẹ́ ìtòbí mi nínú jùbẹ̀ sọ́sẹ̀ ẹ̀rẹ́ ìtòṣojú dúdú bí àgbàdo tó jóná yẹn. Ah, eh, ṣé ara àwọn obìnrin ibi tí ó ti yẹ wọn wọn à ní dúró mbẹ o. wo máa tún oorun yìí lọ sùn ni torí àwọn olórí púpọ̀ ẹni à ń jírí làwọn eléyìí máa padà lọ. ọmọ Felix yẹn ló forí kú tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ mọ́ṣẹ́ olórí púpọ̀ ẹni tí ò ní gbà. ọmọ wèrè wọn ti náwọn ògbójú wa mọ́lẹ̀. wo níwájú ò bá ti ń lọ. ẹ̀yìn á ṣe pàtàkì. bó o ní ní tẹ̀ jáde ọmọ ní fóònù. bá a pa Abuja zero zero Abuja ni o zero zero. tiẹ̀ dúró ná àwọn tó lọ yìí ṣe inú létà wọ̀ yìí náà ń gbé. ṣé bẹ́ẹ̀ ni mi ò mọ Mm. jẹ́wọ́ yẹ kó lè mú. Mm. a máa bẹ̀rẹ̀ jọta jọ bí jẹ́wọ́ sọbi tí wọ́n gbé kí ni gbogbo ilé ìbáyìí tó lọ jọ sọ fún wa jọ. èmi ò mọ bóyá bẹ́ẹ̀ lọ ń gbé. Eh, ṣé wọ́n sọ fún àdúgbò ẹ ẹ káre ẹ jẹ́wọ́ ṣé bẹ́ẹ̀ ń gbé. ó da ibẹ̀ lọ. Ah! mo ń bojú obìnrin bàjẹ́. bẹ́ẹ̀dà tọ́wú èmi gbọ̀dọ̀ mo sí àyíkò kí. má sọ̀rọ̀ jù. ariwo ọlá mi. má sọ̀rọ̀ jù. jà síbẹ̀ torí kò tiẹ̀ jẹ́wọ́. jalè jalè jalè jalè jalè. má gbé tèmi lọ. tèmo ti fún tèmo ti fún. àwọn ọmọ yẹn máa lọ. àwọn ọmọ yẹn máa lọ. kékeré sọ ọjọ. ikọ́ ṣe wá ká ẹ lára báyìí. sà ni ó ní ìkọ̀kọ̀ àwọn opponent wa ti ń jàporó. irọ́ ni wọ́n bá wà bá. sir bàbá o báyọ̀ ọ̀rẹ́dẹ̀bù. how are you àìlẹ́ o. ma his excellences. his excellences. his excellences. Ah. my excellences ah. eh, la àwọn bàbá tí party leader wa mú wá láti ward b tó fẹ́ bá a ṣe poster ẹ dada oh, okay that's very good. ká má sọ̀rọ̀ ju ẹ uh-huh. jọ Awólọ́wọ̀ gan bíbá ah, ó ti pọ̀ jù. iṣẹ́ táwọ́lọ́wọ́ ṣe kù làwọn fẹ́ continue. Eh, adẹ̀dà fún yín ọlọ́wà fún yín ṣe ẹ ti débẹ̀ agbára ọlọ́run. ẹ ti débẹ̀ ẹ jọ ẹ má disappoint wa. Eh? láyé disappoint ẹ̀yin tí bá ti disappoint mo disappoint bàbá tó bí mi. Eh, ṣé wàá rí ṣé àwa gbóhùn ṣe èèyàn burúkú àgbẹ̀ ah, ṣe tí ò dáa ṣé níbi táwa ṣe pósítà dé ṣé ẹjọ ṣé ẹ mú bàbá ìtùnú báyọ̀ wá special. it's a very popular man. ṣe rí gbogbo iṣẹ́ tó ṣe jáde pátá ní gbogbo kọ́pì rẹ̀ sẹ́wọ̀n máa ń ta rẹ́kọ̀dù. ṣe rí ṣe káàmù láti di fíìmù káàmù látòrí elébòlò hmm. ẹ̀lẹ́pàṣándì igi àdùbí olúwẹ̀rì màgbójò hmm. ẹ wo àwa ní sùúrù ṣe rí bí orin ibi ọlọ́run olórin dé musala kẹlẹyẹlé ṣẹ́rí and sustain ẹ̀yin ẹ wo ẹ má jẹ́ akájù. ẹ bá a ṣe kó dà eh. ọlọ́run á ṣe ẹ bá a fún wa ṣe eh, eh, ẹ bá a ṣe àwa òsínú olóṣèlú tún máa jẹ lórun. Ah. <laughs> ẹ bá ròyìn ara yín ẹ bá wọrí. tẹ bá gbọ́n táwọn èèyàn sọ lù hmm. kódà ẹ̀yin fún ara yín ẹ kàn wà nílẹ̀ mọ̀ sí ọlọ́run mọ̀ dúpẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ yín dáadáa ọlọ́run ọba àwa náà sáà dédé ṣiṣẹ́ fẹ́ ni burúkú ṣé owó tá a wá gbà lọ́wọ́ wa ni pé kí ni lóòótọ́ owó náà débì kan mm. ṣùgbọ́n àwọn èyí fi tówó ṣe mm. káwọ́ sáré ń tó gbólódodo gan mm. kí ló lè rojú kí ló lè tùbàkú tó ṣe. àti wípé ẹ ò iṣẹ́ ẹsẹ̀lẹ̀ sí ṣe rí ìbò tí a máa dì fún yín ìbò amúkùn ni ìbò bójúbójú. ìbò amúkùn àbí ìbò olóyì. ìbò olóyì òun ah! la máa dì tẹ́ bá wọlé ẹ pè wá lọ́mọ àlè. Ah! ṣé táwọn bá ṣe fún yín báyìí eh. ilẹ̀ náà máa ṣe fún wa eh. nígbà tẹ́ bá wọlé tán awo de fẹ́ balẹ̀ jẹ́ ah, kẹ́ẹ̀dé bẹ̀ làdúrà ti wá bójúmọ́ bá ti mọ́ káwọn tó ṣàdúrà kan fúnra wa à ń ṣe bíi mẹ́wàá fẹ́yìn ẹ gbọ́ ẹ wá gbórin táwọn ń kọ káàkiri gbogbo olú nítorí ti yín pé. báyẹn ilé wa bá dìbò tìrẹ ni lówùrẹ́ ilé wa bá dìbò tìrẹ ni Philips mamu kan tìrẹ ni ó bá dé ẹ̀dọ̀dọ̀ o tìrẹ ni. láàrin ó ti fún wọn níṣẹ́ wọ́n ti gbórúkọ wọn lẹ̀ fún àpò ìtẹ̀sí nítorí tá a bá wọlé ká lè fáwọn náà ní nǹkan. Ah, his excellence ẹ má wà bínú kíní kan fẹ́ kẹ́ ẹ ṣe o ẹ má ronú o ẹ má ro tàwọn ọlọ́tẹ̀ olórí burúkú o gbogbo tí wọ́n ṣe làwọn náà ti gbọ́ tí wọ́n bàjẹ́ kan lẹ̀ ní ẹ̀yẹ sáà mọ́ fẹ́ràn jẹ kọ́. ọlọ́run ti fún wa ṣe bàbá ah! ti rí ìwé lẹ́yìn wa ọlọ́run ti fún wa ṣe. láàrin ìjọ ẹsìlọ eh, àná ti lọ sí eh, direct office. ok sir ok sir. Eh, ẹ má yẹ ká fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ten percent owó tí mo kó fún yín sìn ah. normal procedure bá ṣe ń ṣe. ẹ má bí e ṣe mo tún wà mẹ ṣe mo pé owó yìí ẹ̀yin lẹ fún wa ṣe mo pé a tún yẹn ní balance gbà lọ́wọ́ yín ẹ jẹ́ ká dé ìtàbá ti gba balance lọ́wọ́ yín èyí tó jẹ́ ìtọ́ ti àfún yín. pàápàá jùlọ bí e ṣe mọ̀ pé lè la tá a bá ràn díẹ̀ mm. èyí tẹ̀ ṣètò àkọ́kọ́ mm. tá a bá tún padà wọ̀nyí náà lè máa ṣe. ẹ ẹ máa lọ máa lọ máa máa excellence dín lóde ni ẹ má ẹ má e! ẹ má disappoint o. bíyẹn e! bíyẹn e, lọ́dún. máa excellence sà èṣù lẹ́sẹ̀ Tọ́lá ń gbàgbé pé kí wọ́n nípa aláàánú wọn aláàánú wọn ti ṣòfò lónìí o sọ̀rọ̀ sọ́rí Philipu Akínọlá bí ṣe ń bọ̀ báyìí tí mo ní ká máa bọ̀ kí n pè ọ́ ní ká máa lọ sọ́dọ̀ rẹ̀ mo bá bá òbítúárì rẹ̀ tán lẹ́ gẹ̀rẹ̀gbà gbogbo àdúgbò wọn lẹ́ sí báyìí pé ó ti kú kọ́sùn rẹ̀ lẹ́yìn tó ní ká ìwà gbọ́ wọn lónìí. àwọn èkó ṣé wọn máa bèrè láàbí mà àyè wọn ti ní òbítúárì nǹkan bọ̀ ṣe nínú ká lọ fún wọn. ṣé kò ṣe àdúgbò ló ń gbọ́ wọ́wọ́ ó ti mú gbogbo ẹ ó ti mú sìgá ó dẹ̀ ní tẹ́bá ti lọ gbówá lọ́wọ́ akin akínọlá phillips àbí kí lẹ pé eh, eh, eh, ẹjọ nítorí Ọlọ́run ṣé ìṣe pé ẹyà wèrè àyà ah, wèrè mò ń ṣàlàyé àmọ́ ń dì í aláfiọlá phillips bàbá aláàlú tí a. ṣé ìṣe pé iná ti bò gógóró wa iye mi bẹ́ẹ̀ ni o tọrọ ló gògóró jọ ni iye mi fún mi ní owó mi. àkùsẹ́ dọ́lọ́wọ̀ ìwé rẹ̀ tó ń bá ọ tage ní ìwà àti ẹ̀jọ̀ jẹ́lẹ́gbẹ́. tánú bá tage. èlò ní tọ́ra èlò ní tọ́ra four hundred naira lówó mi. four hundred. bẹ́ẹ̀ ni

fóònù tẹ́tí náà ṣe ọkọ̀ ìyá ọ̀dájú ẹlẹ́sẹ̀ mẹ́ta àrùn ni ìgbẹ́ nǹkan ọ̀la dání dání fóònù tẹ́tí báyìí aláàánú rẹ kú kò tá ọ̀la olórí ìbú ni ọ ọkọ̀ ó bá rìn ọ nílẹ̀ báwo wáwo tó ṣẹlẹ̀ kó rí rẹ. pé ya ya lọ lé wọn káre yẹn jù ẹ̀sùn rẹ̀ sọ́ọ̀sì ìta ó dùn abirùn náà. àsán kábirùn náà la máa bọ̀ máa bọ̀ máa bọ̀ dáadọ́ òun abirùn wa. abirùn ilé bọ́ọ̀lù ti ń dàlù báyìí bọ́ọ̀lù ṣe ń ṣe báyìí ya kí ni ọkọ̀ ìjọ̀dájú yóò sì sá. Oh! wa ló máa ṣiṣẹ́ yẹn o àwọn opponent wa ló máa ṣiṣẹ́ kíṣẹ́ yẹn o. ẹ wá ẹ gbọ́ ẹ wá gbọ́ o ẹ gbọ́ o ẹ gbọ́ o. bàbá o èmi ò lè kú o. èmi ò ní kú o. ogún ọdún lé ní ọgbọ̀n ọdún lé ní àádọ́ta ọdún lé ní ọgọ́rin ọdún lé ní àṣìwà. àdúrà wí ní yìí àdúrà látàwọn ọ̀tá wa o.

ariwo kọ́ kò wàhálà tọ́lá wa ti wọlé ti wà kọ́ ti balẹ̀ ẹ fọkàn balẹ̀ àwa la ní gbogbo ilẹ̀ máa gbádùn tá a bá wọlé. your excellency ẹ ẹ rántí picture yìí ètò musafu àti gbàdà tó wá bá wa lé tọ́lá àwọn fẹ́ bá tẹ pósítà the other time. yẹ́n àwọn kúkúrú tí mo ní party leader introduce wa yẹn. Ah, ah, àwọn ló wà nílé náà tó ti ń trouble mi látara pé àwọn fẹ́ gba balance àbí. yes yes àwọn náà. gẹ́gẹ́ ah, gẹ́gẹ́ ayé wọn máa bàjẹ́ na ní sòrò. olówó ètètè jí. mo sọ pé abati jí wà látàárọ̀. Oh. it's okay mr safu mr padà ẹjọ your attention is needed outside. wọn á fẹ́ rí yín ta o. ẹ jẹ́ gbà ẹ gbà mí ẹ má gba gbogbo ẹ ta ẹ má gba gbogbo ah, ẹ ta ẹ má gba gbogbo ẹ ta inú lè lẹ fún wa inú lè lẹ fún wa jọ ẹsẹ lẹ ló ló ń fẹ́ rí yín ta jọ inú lè lẹ ti kí ṣe ẹ ṣe fún balance mọ ẹ fún balance mọ ẹ look at them. kí look at them ah èrò ṣe pọ̀ tó wà kalaṣẹ oníkọ́ ni dìbò kalaṣẹ. píkítọ̀ tẹ gbà kọ́ yìí. ẹ òun ni mọ́tò tán fún wa rè. kí lẹ kọ sókè. sunre. ah sunre. sunre. kọjọ kọjọ kọjọ. wọ́n wá mi. wá wá wá. wọ́n wá mi. ṣé wọn ló tẹ sunre sórí kínní ṣé ẹ̀yin lọ́wọ́ ti gbà pé fún ẹ tàfún pẹ̀lú gbàtà kò lè dọ́gba fún iran àtẹrẹ. kò ní dẹ́gba fún ẹ. ṣé sùrẹ̀ náà mo kọ̀ fẹ́ràn nísìnyí kò ní sùn fún ẹ̀ rárá yé ni. Ah kò lè dọ́gba fún ara rìn ìwọ náà ti gbàgbé fún ara nígbà tí mo sọ fún ara pé mo fẹ́ ṣe fún láńsẹ̀sì nígbà náà lọ́hùn kò rántí fún ẹ tí ìwọ pẹ̀lú rẹ̀ náà tí ẹ̀rọ gbá mi nígbà tí mo ní mo fẹ́ ṣe láńsẹ̀sì tí mo fi wà mọ́tò náà ṣé ìyẹn ló wá ló jẹ́ kó lọ tẹkí ní sórí. yorùbá ti sọ̀rọ̀ olùsílẹ̀ olórí burúkú ni ó olórí burúkú ni ó. ejò ejò ọmọ náà rò pé wọ́n rí fún ìpàrọ̀ ni èmi náà wá jẹ́ kó ọ̀rọ̀ mọ̀ pé pọ̀rọ̀ pọ̀ pọ̀rọ̀ náà wà fún pọ̀rọ̀ fún orí mi ni ọpọlọ ọpọlọ ọpọlọ ẹlùwẹ ẹlùwẹ ọpọlọ. get the police. ọ̀tàfẹ́sà ọ̀tàfẹ́sà ọ̀tàfẹ́sà bíyè ọ̀tàfẹ́sà ọ̀tàfẹ́sà ọ̀tàfẹ́sà. ọ̀lẹ́dẹ́gbẹ̀dẹ̀ lọ. yorùbá sọ́dá twenty four seven hmm. ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire unlimited.